نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba. alhamdulilayi rabbil alamin. ọba tó ní gbogbo ayé àti gbogbo ohun àwọn tí ó gbé islam kalẹ̀ ní ẹ̀sìn tí wọn ọlọ́run ọba yọ́nú sí wọ́n lè gbé àwọn oríṣiríṣi ìlànà ètò kalẹ̀ sínú ẹ̀sìn yìí fún wa ìfẹ́ gbé àwọn ètò àti ìlànà yìí tí yàn bá ti tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ ti ṣoríire láyé ó ti là kúrò nínú ìyanu sáré bákan náà ti di ẹni ìkẹ́ ẹni àpọ́nlé níjàgbéra kíámà láti rí àlùjọ náà wọ̀ ìjọ ọlọ́run bá kó là wá kúrò níbi aburú kó fi wá ṣe kó bí dáadáa. tọ́rọ alekun ala ọlọ́run fún anaba muhammadu sallallahu alayhi wa sallam. ẹni tí ẹsùn pé iṣẹ́ gbòógì kó wá ṣe láyé tọ́lọ́run bá gbélé lọ́wọ́. wọn náà ní ṣe tọ́lọ́run gbélé àwọn èrò síwájú ẹ̀ lọ́wọ́ àwọn àdúgbò ọlọ́run tí wọ́n ti síwájú. ìdúró ànábi wa ayínsá alayhi salatu wa salam. wọn náà ní iṣẹ́ ìpínlẹ̀ ṣe pẹ̀lú àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn. ẹlẹ́jú ìwé sísúlọ́wọ́n iṣẹ́ tánà bí wàá ṣe láyé náà rèé sallallahu alayhi wa sallam àwọn tàbí tí wọ́n jẹ́ ọlọ́run kó wa yọ́nú sí àwọn sàhábà ọ̀nà kò ṣe àwa náà ní mùsùlùmí lè tí ó ń sin ọlọ́run lójú ọ̀nà bọ́lọ́run ṣe fẹ́ àti bá ànábì ṣe fi kọ́ wa sallallahu alayhi wa sallam jẹ́ ọlọ́run fún olùgbọ̀wé tè wọ́n ṣàbà fún wọn ní ẹ̀sùn dáadáa wọ́n tún máa olùdarí ètò náà wọn kò má ṣàtúbọ̀ wa pẹ̀lú wọn àtẹnukọ̀kan wa náà àti gbogbo ẹ̀yàn wáyá wa nílé pé a kò ṣe ọrẹ hmm kọ́lọ́n kó gbaná ìbádà fún wa. asahur wal iftar ìdájọ́ rẹ̀ nínú àwẹ̀ pàápàá jùlọ àwẹ̀ tó mú sahur jíjẹ wá àti iftar ṣíṣe kí là ń pè ní sahur kí ni iftar kí lè rí ẹ̀ nínú àkùkánù wa islam ká má gbàgbé ó lé ẹ̀rí hmm. gbogbo ohun tí yẹn bá fẹ́ ṣe nínú islam àfi ká máa bìrì kí lè rí ẹ̀ nínú rẹ̀. tàbá ti rí ẹ̀rí bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn. tàbá ti rí ẹ̀rí àní ṣe asla fi hàn ìbáàdá àtọ́kì. ìpìlẹ̀ nínú ẹ̀sìn ni pé àfi ká kóra orúkọ rẹ̀ rí tí ká ṣe nǹkan kan tó ṣe. àwa farabalẹ̀ wò ó ẹ̀tara tọ́lọ́ ti tẹ̀ wá wá rí pé ṣé ọ̀rọ̀ nípa jíjù sàfùr àti ṣíṣínú ìtọ́rù ìjọ wà nínú ìsìlámù wa. ó wà nínú ẹ̀sìn wa. sáré nínú ẹ̀sìn wa apata wa rí pé ẹ̀rí wà fún nínú alukur'an tọ́lọ̀ wọn bá wa subhanahu wa ta'ala nítorí sọ fún wa yìí pé fakulu washrabu hatta yatabayyana lakum al-khaytu al-abyad min al-khayti al-aswad min al-fajr ọlọ́wọ́n bá ní ẹ jẹ ẹ mu títí nígbà tí ẹ fi máa rí pé ẹ mọ̀ yàtọ̀ láàrin òwò dúdú àti òwò funfun eléyàn jẹ́ ẹ̀rí tó wá fìdí jíjẹ ó fi múlẹ̀ fún wa ní àsìkò kan pàtó nínú ẹ̀sìn wa. Bákan nínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní afọwọ́ àgbà Imam al-Bukhari. Ìjẹ́ hmm, pé rahmatulah wa rahmatulah wa Ìjẹ́ hmm. pé kíra àwọn náà ni gbogbo àwọn olùmọ̀ẹ̀sìn gbà yí pé Asafilẹ̀ Kutubi ba'da kitabillahi Ashaq al-Bukhari. Hmm. Lẹ́yìn al o, Bukhari ni ìgbésẹ̀ tún ní kìmí nínú ìwé ẹ̀sìn wa? Lẹ́yìn al òun náà tún ni tó látara díẹ̀ yìí Imam al-Bukhari náà sọ nínú hadith kan wáyé pé anabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé tasaharu fa inna fi sahuri baraka wa fi riwaya fa inna fi sahuri lana sahuri wa sahuri nafsu shi ó ní ẹ máa jẹ sahuri ẹsà nítorí pé jíjẹ sahuri yìí lásìkò yẹn o alibarika wà ń bẹ ìdájọ́ tó wà rọ̀ mọ́ jíjẹ sahuri kì í ṣe ń tàn jẹ́ nítorí wọn wá ohun tó lásìkò ni àsìkò wo là ń jẹ sàhùr àsìkò wo ni à ń ṣìnù jíjẹ sàhùr wa òun náà ni nígbà tí wọ́n bá ti nígbà tí àlùfájàrí àkọ́kọ́ bá ti yọ kó tó dìgbà tí ẹlẹ́ẹ̀kejì máa fi yọ. Ànábì sallallahu alaihi wasallam ó fi wa wípé jíjẹ sàhùr wa kì í ṣe tá à ń jẹ lóru ohun tá à ń jẹ ní ìtò máa fi súnmọ́ afẹ́ kí sọ̀rọ̀ àtúnṣe ṣe ni lọ́fẹ̀mọ́jú. ní àfẹ̀mọ́jú ẹni à ń jẹ sàhóre wa dà ó dẹ̀ ṣàlàyé fún wa yí pé ẹ máa jẹ ẹ máa mú o ní àsìkò ògbà náà tẹ́bà ti kọ́kọ́ gbọ́ àdánù ti bilal nípa méjì náà wọ́n ń pinnu lásìkò àmì ìsọ̀lá ìwọ̀sọ̀lá ìlà ló bá ti kọ́kọ́ pinnu ẹ máa jẹ ẹ ṣì máa mú lọ. anábì ní sallallahu alaihi wasallam tí dìgbà tí abdullahi torí pé ànábì wa ń ṣàlàyé fún wọn kí wọ́n sì máa jẹ kọ́ máa jẹ mọ́ kọ́ máa mú mọ́ gbà náà níbi tó fi ń ṣàlàyé wípé abdullahi bin ummi maktum radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in òun ò rìnà wọ́n máa sọ fún ni pé àlùfáàjà ti ti yọ hmm. wọ́n máa sọ fún kọ́ àlùfáàjà ti ti yọ òun á wá pẹ̀rùn tó bá ti pẹ̀rùn kò sí jíjẹ kò sí mímu mọ́ ẹ̀ka jíjẹ àti mímu dúró ń gbà náà ànábì wa ni ẹ lọ jíjẹ sàhúrì yín lára ẹ má jẹ sàhóòrì lóru hmm. nípa pé nínú ẹ̀kọ́ táwọn èèyàn ní ni kí wọ́n mọ̀ pé òfin wà nínú ẹ̀sìn ọkàn rò pé kí iṣẹ́ jẹun kí jẹ gba rẹ̀ kí jẹ dìbò tí wọ́n fẹ́ sinú lálẹ́ náà kí jẹ sínú èmi ti gbé sísè ní ti àgọ́ báyìí àgọ́ méjì gẹ́gẹ́ ni màá sínú àbí ẹ̀ka fóònù mi bá ti tunu báyìí màá sínú àbí tí bá ti gbọ́ kíní kan lórí fóònù mi ní fẹ́rẹ̀ ìgbà ni mo máa ń ní etí o fi máa fi ni lọ́kàn balẹ̀ tí yóò fi ní jẹ́ àjẹjù sahur báàná bí ṣe fi múlẹ̀ fún wa pé àlùbáríkà wa ń bi jíjẹ́ sallallahu alaihi wasallam òun náà ní jíjẹ́ jíjẹ aago márùn-ún ó kọjá bí ìṣẹ́jú mẹ́wàá lásìkò tá a wà yìí tó bá ti ń kọjá bẹ́ẹ̀ sísàlẹ̀ àlùfáàdà ni ẹ ti ń tètè yọ hmm. torí báyìí adásá jíjẹ dúró níbi five eh, ten after five five ten mọ́tànà ṣíṣínú wa nípa àsìkò yìí ká máa ìṣèṣínú náà aago méje tó lù bí aago méje kù bí ìṣẹ́jú mẹ́ta. tá a bá ti rí tàǹtì ní ní kurukuru ò bá jẹ́ káárí tó ní bó ṣe máa ń ṣẹlẹ̀ ń bi ti ojú ọjọ́ ìtaari gbẹ̀yìn òun náà la máa lò ìtaari gbẹ̀yìn ni pé bí aago méje kù bí ìṣẹ́jú mẹ́ta ọ̀gbọ́n nígbà tí òòrùn yẹn fi wọlé gbẹ̀yìn. eléyìí jẹ́ ní kòlá sọ sọmúlì nta lè sọ fún wa nípa àhóòdà àti gbígbà ẹ jẹ́ ká ṣe báyìí náà ẹ jẹ́ ká gbọ́ alukur'an kí ó tó di pé àwa padà kí àwọn ará lé láti béèrè ìbéèrè tí wọ́n bá ní lórí nǹkan tí àwọn ṣèkọ̀ wa ti wọ́n sọ yìí. inṣàlá. ولا تجهروا ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك أولئك الذين امتحن الله Májẹ́ Rabbil Alamin, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn ara lé pé ẹ̀ ń gbọ́ wa. Orí ètò Al-Huda wal Irshad náà ni àwa. Àwọn Sheikh wa tí wọ́n wà ní ilé agbára pẹ̀lú wa, àwọn náà ni Fadilatu Sheikh Isaac Muhammad Al-Awwal Àlọ́rẹ́, tí wọ́n jẹ́ ìmáàmù fún Dáwọ́tò Akri. Ní báyìí, àwọn nǹkan tí wọ́n bá wa sọ ní sókínà ni a yìí àwa tí a wà nílé àti a fẹ́ béèrè ìbéèrè kan àbí kejì nínú nǹkan tí àwọn sheikh wa sọ àbí nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí náà nípa àwọn òmùrù dín eléyìí tí ò yé wa àwọn nọ́mbà tí a pè nílé yìí o seven zero four four zero zero one zero four seven lẹ́ẹ̀kan ti six seven lẹ́ẹ̀kan ti o seven zero four four zero zero one zero six seven so tàbí kí a pè sórí oh eight one seven four four four one zero six seven àti oh oh eight one seven four four four one zero six seven. Uh, bá a ṣe di pé àwọn ṣètò wa a máa gba ìpè lọ. so a fẹ́ béèrè lọ́wọ́ wọn yìí pé ǹjẹ́ uh, a lè fi ìyàwó wa gbádùn sahur nígbà tí a ti jẹ sàárì tán tí a bá wo yí pé àmọ́ ah, ti fẹ́ ní àsúnmọ́ pẹ̀lú ìyàwó mi àbí àwọn ló fẹ́ súnmọ́ ọkọ ṣé eléyìí náà ó tọ́ fún sahur àbí téèyàn bá ti lè súnmọ́ ìyàwó rẹ̀ tí àsùn sahur ò dẹ̀ sí lọ ṣé kò ń ṣe pé ẹnìyẹn àwẹ̀ rẹ̀ ti ó ti bọ́ sódì náà nìyẹn nígbà tí yẹn ti tún wá súnmọ́ ìyàwó ẹ̀ pé kóun tó fi lé e, àbí kéèyàn wá tó wá fi ìyàwó ẹ̀ sínú. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ ti wọlé pẹ̀lú n tí ọlọ́run bá jẹ́ kí a mọ̀ nínú alukur'an wọn náà ni pé jíjẹ sàhóòrè wa àti gbogbo ara eléyìí tí a fẹ́ tá a nígbà láàyè láti dá ní òru nínú ààwẹ̀ wa ìgbàláyé wà fún wa láti dá ara yẹn títí ìgbà tí àlùfájà rí yẹn tí o fi máa di pé ó yọ. so àti jíjẹun ni àti sísúnmọ́ ẹlẹ́tọ̀ọ́ ẹni ni ìgbàláyé wà fún ni láti ṣe àti alẹ́ títí dìgbà tí àlùfáàjà ni màá fi yọ. ṣàwálẹ̀ fìyàwó wa ṣìnú pípò fẹ́ ṣìnú ni ó yá yàlágbájá bọ́ sílé báyìí àbí báwo ni. alábì kan ní ta máa fi ṣìnú sallallahu alaihi wa sallama eléyẹn náà ní ká kọ́kọ́ lò láti fi ṣìnú òun ni n tà ń pè ní dàmínú. àmọ́jà máa ṣìnú pẹ̀lú rútọ́bù sallallahu alaihi wa sallam tí o bá ti wá rútọ́bù kì í ṣe bíi àwa lo àtàmọ̀rù dàbínú gbígbẹ. Ànábì ìbọn ti wá rí dàbínú gbígbẹ sallallahu alaihi wasallam hasa àtàwátì mi máa pè. Ànábì àwa lo omi amomi sere sere ní ẹ̀mẹ́ta. Nígbà àwọn sàhábà ṣe ṣe àlàyé lè yìí fún wa. Kẹ́yìn àwa ló ń fẹ́ ṣìnú kó wa ní kíyàwó ń bọ́ sí oṣù lásìkò ṣìnú ti tó kò sí nínú súnà àdúgbò wa kò sí lè yàtọ̀ wa. ìbéèrè fún wa rálé four seven zero four four zero zero one zero six seven. fún àwa tí a bá fẹ́ béèrè ìbéèrè kan àbí kìkì ìbéèrè náà. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Eh, Abdulaziz sọ̀rọ̀ láti Fìjàdé Abúlé. Abdulaziz láti Fìjàdé Abúlé, Hàlẹ́ Àbúlé. A ní tún mi pé ẹ kú ètò náà. Ah, ẹ ṣú tẹ̀ǹkì wa, ṣùgbọ́n ìbéèrè la fi tún béèrè. Ìtura yé wa nínú ẹ̀sìn la fi tún torí ẹ̀pẹ̀ wọlé. Nǹkan tí a fẹ́ béèrè ni pé náà ilé ìka ní ti pé ìyàwó tí èèyàn bá fẹ́ sílé tó jẹ́ pé eh, ìgbésẹ̀ kọ́lá ya àmọ́ kéèyàn sì so yìgì ẹ̀ olúwa nínú ẹ̀sìn fún un ìyàwó téèyàn fẹ́ sílé téèyàn ti so yìí ẹ̀. obìnrin tí èèyàn gbé sílé ẹ má gbé níyàwó obìnrin téèyàn gbé sílé téèyàn ti ṣe igi lórí ẹ̀ tá n pè yìí ni kò lọ tọrọ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ dúró obìnrin bẹ́ẹ̀ yẹn àtọkùnrin yẹn iná ni wọ́n jọ ń ṣe pẹ̀lú ara wọn ẹ̀sùn jẹ nínú ìṣẹ̀lẹ̀ islam kádà tọ́wọ́ bá bá àwọn méjèèjì tó bá yẹ pé ọ̀dẹ̀ ni wọ́n wọ́n ti dáràn kí wọ́n jẹ ọgọ́rùn-ún bílálà nínú òfin ẹ̀sìn wa. zani yẹtu wa zani fàdílé kúkúlà wa ṣẹ̀dẹ̀ mi ni fún mọ́mí àti jẹ́lìdà. wọ́n bí ọlọ́run kú bá wájà káwọn yóò lè tú bá kúrò níbi àwọn bàbàjẹ́ yìí. kó dá ẹ̀ṣẹ̀ ni o ẹ lọ tọrọ obìnrin kó tó bìyàwó yín. ìyá ti wá um, fẹ́ sọ́nà lọ́wọ́ wá